bọ̀ nìtúbà ìtúbà oníṣẹ́ṣẹ́ ṣe pé ń ta tẹ́tẹ́ pawó ni òun náà ní wípé gbogbo owó tó ti pàǹdì tẹ́tẹ́ o yọ pọ̀ lọ́wọ́ rẹ̀ yóò mú jáde kó náwó rẹ̀ nítorí pé owó haram. owó haram ẹ̀wẹ̀wẹ̀ kò sí ní mùsùlùmí bẹ́ẹ̀ ti ṣe wàá yọ dànù kó ní owó ìwà tó ń ta gan ọmọ àmọ́ ọ bọ̀ gbogbo owó tó bá kó níbi tẹ́tẹ́ ó sì máa tọrọ àforíjì lọ́dọ̀ kí ni kádàrá ni tóluwa ti kọ pé yóò ṣẹ̀dá ìtọ́kọ pípẹ́ dòóse ṣùgbọ́n àdúrà nǹkan tá à ń lọ́dọ̀ Allah ṣe fún wa ni nǹkan tá à ń lọ́dọ̀ Allah ṣe fún wa kádàrá àkọọ́lẹ̀ àdúrà rẹ náà lábẹ́ kádàrá. olùwà ti kádàrà kọ́ sàdùà tó gbogbo nǹkan pátá lolùwà ti kọ́ aláwọn ya hundred thousand àwọn afẹ́ dá padà àwọn sì mọ̀ pé ní táwọn fẹ́ fún lówó yìí níjọ́ tí ọba àwùjọ owó àwọn báńkì ọjà yìí kan ní owó rẹ̀ táwọn lè san pẹ̀lú iye tí báńkì ọjà rárá hundred thousand lọ́jẹ́ hundred thousand lọ́sùn. òun rí nínú àkáǹtì rẹ̀ pé hundred thousand ti wọlé. ìjọ́ tó ń bá wọn fẹ́ kó wọ́n já nǹkan kan bẹ̀ ọ̀kan hundred for hundred kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ dín. tọ́jú pé náà òfin ṣẹ̀ríyà kò burú kéèyàn yọ hundred thousand kó fi sí hundred and five hundred and twenty tí ọba sí lábẹ́ májẹ̀mú olówó ọ̀sán pé tọ́ba san iye báyìí lọ ìwọ lọ́kàn sínú fẹ́dọ̀ pé ẹni tó torí fún ọ ọfẹ́ bùn lówó yìí tó bá ti kó hundred thousand rẹ̀ fún ọ wà mú twenty thousand ten thousand five thousand tọ́fẹ́ bùn ọ wà sọ pé eléyìí ni mo bùn yín torí dáadáa tẹ̀sí sí i bẹ́ẹ̀ la nàbẹ̀ sallallahu alaihi wasallam máa ń tẹ̀ máa fi sọ pé òun ló dáa jù lẹ́ni tí máa ń sàn gbèsè gbogbo ń tánà tí wọ́n bá dá padà èyí tó dáa jùlọ ni máa dá padà gbàtí òsì sí lábẹ́ májẹ̀mú kíkẹ́ dandan gbà ọ̀sẹ̀ lé oṣù gbogbo ń bẹ̀. sani máa ṣe àyọkà àwọn súrà kan kátó sùn àbáwọn kan fún ìsọ àbáwọn kan fún tàbá ń wówó. àkọ́kọ́ bí anábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé ẹ̀sìn fún wa òun náà láàmà ṣe. èsì pé ká máa lo ayé al-Qur'an táwọn nǹkan táwọn ń rò pé wù wá táwọn nǹkan táwọn ń rò pé dáadáa tó ti jẹ́ pé kò sẹ́rí àkọ́tọ́ka jù kí ẹ sọ pé ìdá wọ́kà ìdá wọ́wọ́ kó ló ti jẹ́ bẹ́ẹ̀ kó ló ti jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́yìn ìjẹba. táwọn lè lọ gbowó èlé fáwọn fi gbọ́ bùkátà wọn nígbà táwọn ọ̀rẹ́ ni tí ó yá wọn lówó tí ò lé ní ọ̀tọ̀. kọ̀tọ́ kìí sàwáwí islam ọ̀faramọ́kẹ́ gbowó èlé. sẹ́rù ẹ̀fíkà sábà ń tilẹ̀ sọ tó gbọ́dọ̀ iná láti lẹ́yìn jùmọ̀ bẹ́ẹ̀ kò sí yàtọ̀. استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون وهذا الإسلام صلاة الظهر وأنا لا إله صلاة الجمعة mùsùlùmí ni kọ̀kọ́kọ́ ẹ̀sìn kọ́ lọ́lé kí ó àmọ́ gbogbo tó bá ti fẹ́ ṣe máa béèrè débi tó tó bá fẹ́ sùn yóò tún fi ẹni tó pe àdúrà tó fi wí kó tó sùn wọ́n pè sùn yóò máa dáhùn ọjà àbọ̀ títí sí ọ̀dà èyí dàgbà kọjá kéèyàn lọ kẹ́kọ̀ọ́ èyí dàgbà kọjá kéèyàn lọ wámà nígbà tó dàgbà kọjá kọ gbowó o tó wá fẹ́ dàgbà sí kọ́ kọ́ mà lọ lọ kọ́ mà dáadáa nítorí kọ́ fẹ́ wà lìjẹ́ nìyẹn. ẹni tó sì fẹ́ wà lùdánù náà yóò sì fẹ́ rẹ̀. wọ́n lọ́mọ àyà wọn ọjọ́ ẹni tó gbé aládàáda lẹ̀ àwọn sì kọ́ fún kọ ṣé ó lè wá bẹ́ẹ̀ kéèyàn yàn lódì eléyìí tẹ́ ẹ sọ gbàtà kéèyàn lè yàn gàrí rẹ̀ kéèyàn mọ́ gàrí rẹ̀ má ni sọ́mọ ìpè súnà lẹ́yìn ṣe tẹ̀sí ṣiṣẹ́ tẹ̀sí rówó eléyìí tẹ̀yìn fi ń sànù rẹ̀ tó a jẹ́ kó òun àdádálẹ̀ iná lọ́ra gbálé tí ọba ti pa àdádálẹ̀ láàrin ìsìn sígbà báyìí a jẹ́ kó kọ́ wá bí ó ti ti máa mánéjì ara rẹ̀ eléyìí ń kọ́ fàjà tí ọ̀nà owó tẹ̀yìn fún tọ́ba ti dín tí ó sì rówó mi dín nítorí tó máa ní pé ọ̀pọ̀ àdáda lẹ̀ ilé ìjọba obìnrin tí ń ṣe tọ́wà àmọ́ tó ṣe kórìí ìpààrọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àbẹ́lẹ́kẹta ilẹ̀ jẹ́ háì lọ́ba dé báwo ni ó ti pèsè ibi jẹ́jẹ́ yẹn ti dé kò gbọ́dọ̀ tó tẹ̀síwájú máa ń nu mọ́tíláṣí yẹn ọ̀nà tó fi jáde ní ọmọ wa tó bá ti jáde yọ máa dúró ní kí nǹkan oṣù rẹ̀ kọ́ dáa tí nǹkan oṣù bá ti dá yọwọ́ ẹ̀ ìwà ẹ̀háyò lẹ́yìn ìwà ẹ̀háyò ìjọkùn tí ó ṣe òun náà ni wípé kọ́lọ ti tọ́wáàpù rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ lọ́tún eléyìí tó ti ṣe tẹ́lẹ̀ ti lọ yóò bẹ̀rẹ̀ lọ́tún yóò pààrà sàábà lẹ́mìíje ẹlẹ́mìíje ló ti bẹ̀. abi allah azza wa jal kó gbàdúrà wa abi allah azza wa jal أشهد أن لا إله إلا أن أستغفر وأتوب إليك Thank you.